ojúmọ́ ire o ọ̀yẹ́ ire mo ní ojúmọ́ tó mọ́ wa lónìí ó mà yẹ kí gbogbo wa kí ara wa kú oríire ojúmọ́ adúpẹ́ sísùn adúpẹ́ jíjí adúpẹ́ jíjẹ adúpẹ́ mímu adúpẹ́ wípé olúwa ọba òkè ń ṣọ́ wa ní gbogbo ìgbà agbé apá wa ó mà ṣe é gbé agbé ẹsẹ̀ wa àfihàn ala ojú wa àfiríran mo ní ògo ni fún ọlọ́run ọba mi lókè ọ̀run gbogbo èèyàn lólùfẹ́ mi pátápátá nílé lóko lódò lájò mo ní a ò jíire bí ṣe dáadáa lẹ jí lórí Orísun tẹlifíṣàn níhìn mo ní dáadáa làwa jí o ẹ̀yin náà ń kọ́ ṣe dáadáa la jí mo ní ní gbogbo ìgbà tí a bá ti ń la ojú wa tí a fi ń ríran tí à ń la inú wa tí a fi ń sọ̀rọ̀ tí a sì ń gbọ́ ara wa yé ìṣèlú yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè nítorí pé ọ̀pọ̀ sùn tí wọn ò jí sí mọ́lẹ̀ àlàyé tòní a ò máa fi yọ̀ wọ́n ṣùgbọ́n à ń fi eléyìí gbé bàbá mi lókè gàmà ni hmm. ojúmọ́ re gbàgede tojúmọ́ re náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n níbi tí a ti máa ń fi omi ìmọ̀ síkùn níbí yìí ni a ti máa ń mú oríṣiríṣi wá fún gbogbo mùtúmùwà ìbáà jẹ́ ọ̀dọ́ ni ìbáà jẹ́ òbí ni ìbáà jẹ́ olùkọ́ ni ní gbogbo àgbáńlá ayé níbí yìí ni a ti máa ń túṣọ lójú eégún gbogbo ohun tó ń lọ lágbàáyé pàápàá jùlọ lórí ètò ẹ̀kọ́ kí wá ni ohun tí Fèyíkẹ́mi aya Ọ̀yálékè ní fún wa lénìí gbàgede ètò tèní mo ní gbàǹkangbè ètò ni ẹ má ṣòpò dìde níbi tí ẹ jókòó sí rárá nítorí pé tí ẹ bá dìde pẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun ni ẹ ó pàdánù ṣùgbọ́n mi ìfẹ́ kẹ́ pàdá ohun kankan lónìí ìdí nìyẹn tí mo fi ń sọ fún yín pé àkọ́tún ètò òun ni tòní mo sì mọ̀ wípé gbogbo ojú tó ń wò mí nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa wò wípé kí ni ohun tí a ní fún wa lórí ètò lọ́sẹ̀ yìí kókó kan tí a ó máa yànnàná ẹ̀ ó jẹ́ ohun tí ó bá ọmọdé wí ó bá tàgbà wí ó bá ọkùnrin wí ó bá obìnrin wí ó bá omidan wí ó bá adélébọ̀ wí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ń bẹ ní sáà tí a wà yìí ohun tí a ó máa yànnàná ẹ̀ ó dá lórí kókó kan òun náà ni àwọn olóyìnbó ń pè ní sex education èyí tí à ń pè ní ètò ẹ̀kọ́ lórí ìbálòpọ̀ níbo gan-an ni à ń lọ lọ́sẹ̀ yìí níbo gan-an ni a ti ń bọ̀ lọ́sẹ̀ yìí a ó máa yànnàná ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ipa pàtàkì tó yẹ kí sex education kó nínú ipò ìgbésí ayé àwa òbí ní ti àwọn ọ̀dọ́ wẹrẹ wa ń kọ́ ipa wo gan-an ló yẹ kí àwa òbí gan-an kó àwọn olùkọ́ ń kọ́ ipa wo ló yẹ kí wọ́n kó nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ tó ipò mẹ́ta ni ètò wa máa ń pín sí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àkọ́kọ́ níbẹ̀ ni ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ èyí tí yóò máa wáyé láàrin èmi àti àlejò èyí tí mo máa ń gbé wá fún yín ẹ sì ti mọ̀ wípé mi ò kí ń mú ẹ̀ṣẹ̀ àlejò wá sórí ètò rárá ọ̀jọ̀gbọ́n kan ni mo mú wá fún yín lónìí àwọn náà sì jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ti jẹun tán ó tún gbàwò bọ̀ pàápàá lórí ètò ẹ̀kọ́ wọ́n jẹ́ olùdarí àwọn ilé ẹ̀kọ́ ńláńlá èyí tí a mọ̀ tí a bá ń pè wọ́n ní group of schools wọ́n sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí lọ́lọ́kan òjọ̀kan lórí àwọn ẹ̀ka ilé ìwé wọn pàápàá jùlọ ní abẹ́ ìṣàkóso àwọn ọmọdé ìdí nìyẹn tí a fi gbé wọn wá lónìí a sì mọ̀ wípé a ó jọ yànnàná ètò yìí lọ́lọ́kan òjọ̀kan bákan náà ni ipa kejì ń kọ́ òun náà ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò níbí yìí ni a ti máa ń sọ àwọn ìrírí lọ́lọ́kan òjọ̀kan èyí tí ó ti ṣẹlẹ̀ rí ibi tí a ti lè kó ẹ̀kọ́ ṣẹ̀mọ̀ wípé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní àfi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n ni àwa níbí yìí ni a ti máa ń bu omi ìmọ̀ síkùn ni a máa ń mọ ohun tí ó ń ṣẹlẹ̀ lágbàáyé ipa wo ni a fẹ́ kó lórílẹ̀‐èdè yìí kí ni ohun tí a lè ṣe gan láti rí i dájú wípé ètò ẹ̀kọ́ ó yọrantí láwùjọ wa ipa kẹta ń kọ́ abala àwárí nìyẹn o níbí yìí ni a ti máa ń ṣàwárí ọ̀pọ̀lọpọ̀ ohun kan fún àwọn ará ilé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ọ̀dọ́ ni a ṣàwárí ẹ̀ fún ó ṣeé ṣe kó jẹ́ mùtúmùwà ṣùgbọ́n lọ́sẹ̀ yìí lọ́kọ-láyà ni a ṣe àwárí ẹ̀ o ohun tí a ṣàwárí ẹ̀ yóò wúlò fún àti ọkọ àti ìyàwó. tó o Fẹ́yìkẹ́mi àyà Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ mo ní èjì wù mí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ tí ẹ bá fẹ́ ní ìpolówó èyíkéyìí bóyá ẹ fẹ́ polówó àwọn ẹ̀ka iléèwé yín ni ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0813 44 85 935. tó bá sì jẹ́ wípé ẹ fẹ́ tẹ̀ wá ní àtẹ̀jíṣẹ́ ni ẹ lè tẹ̀ wá ní àtẹ̀jíṣẹ́ bákan náà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi sílẹ̀ yìí ní abala àwárí yìí níbi ìní a ó ti máa sọ fún wa ipa pàtàkì tí ètò ìbálòpọ̀ tí ó ń kó nínú agbo ìdílé kí ni ojúṣe ìyàwó kí ni ojúṣe ọkọ lọ́kọláya kí ni àwọn ojúṣe tí a ní gẹ́gẹ́ bí ọkọ àti aya nínú ìdílé tí a bá fẹ́ gbádùn ètò ìgbéyàwó wa ní abẹ́ ìṣàkóso ètò ìbálòpọ̀ èyí tí a fẹ́ mẹ́nu kàn lónìí kí ni ohun tí àwọn kan láti ṣe láti rí dájú wípé inú àwọn ìyàwó wọn ń dùn kí ni ohun tí aya náà láti ṣe láti rí dájú wípé inú ọkọ òun ń dùn ní gbogbo ìgbà àwọn kùdìẹ̀kudiẹ wo là ń ní tí ó fi ń fà á tí àwọn ìgbéyàwó fi ń forí ṣánpọ́n gbogbo ẹ̀ láwọn máa yànnàná ẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí níbo la ti jẹ̀bi ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀ láwọn máa sọ ṣáà yín ni kí ló dé tẹ́ ń wò ta ṣẹjọ́ wa ni gbogbo ẹ̀ láwọn máa sọ tó bá sì jẹ́ wípé àwọn ọkùnrin náà láwọn tún yí sí bákan náà gbogbo ẹ̀ náà láwọn máa mú lọ́lọ́kan òjọ̀kan lórí ètò lọ́sẹ̀ yìí ṣé wọn pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní gbàǹkọ́gbì ètò ní títọ̀sẹ̀ yìí ìdí nìyẹn tí mo fi ní ẹ má ṣòkò dìde níbi tí ẹ jókòó sí nítorí pé akọ́tún ètò òun ni tèní bẹ́ẹ̀ ó ti máa mu láti ibi ìpẹ́ rẹ̀ láwọn máa mu pẹ̀lú àwọn ọ̀dọ́ langba láwọn máa mu wọ àwọn ọ̀dọ́ bàìbàì èyí tí a ní lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn yẹn láwọn wàá fi àdàgbà ètò yìí láwọn wàá fi rọ̀ sí oore lọ́kọ láya lẹ́yìn èyí bákan náà iléèwé wo la tún mú wá fún yín lọ́sẹ̀ yìí o Divine Creation School ni òun á tún máa fi wọ́n hàn yín kí ni àwọn ohun tí wọ́n gbé ṣe gan-an lórí ẹ̀ka iléèwé ní ẹ̀ka iléèwé wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá a ní wípé wọ́n ní àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn NGOs kan èyí tí ó wá sí ọ̀dọ̀ wọn wọ́n sì bá wọn ní àwọn seminars tàbí workshop tí a lè pè pẹ̀lú àwọn teenagers wọn wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan kí ni ohun tí àbárèbá bọ̀ ohun tí wọ́n bá wọn sọ kí sì ni ohun tí àwọn ọ̀dọ́ wọ̀nyí ṣe payá ìyẹn la fi jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí ọmọdé kan níbì kankan mọ́ gbogbo àwọn ọmọ tí à ń bí nísìnyìí àní computer age la wà ọpọlọ wọn ó ṣàprápra ju ti àwa òbí fúnra wọn lọ ìdí nìyẹn tí àwọn òbí gan láti wà lójúfò gbogbo àwọn nǹkan wọ̀nyí dáhùn máa yànnà náà fún wa lórí ètò lọ́sẹ̀ yìí ẹ má dìde níbi tí ẹ jókòó sí ẹ jẹ́ ká sáré lọ sí ọ̀dọ̀ àlejò mi kí n fi àlejò tí mo gbé wá sórí ètò hàn yìí wọn á sọ orúkọ wọn fún yín iṣẹ́ tí wọ́n ń ṣe ìka ẹ̀ka ibi tí wọ́n dì mú ní ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè nàìjíríà níbi pàápàá jùlọ ní ìpínlẹ̀ ti Ogun State wọ́n á sọ ohun tí wọ́n ń ṣe àti ipò tí wọ́n dì mú fún wa ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àlejò mi àlejò mi ẹ kú kalẹ̀ <laughs> ẹ jẹ́ bá mi kí àwọn aráalé ẹ sọ orúkọ yín fún àwọn aráalé àti iṣẹ́ tí ẹ ń ṣe. mo kí gbogbo aráalé ẹ ṣé ẹ kú jókòó orúkọ mi ni Roselyn Yetunde aya Ọlátadé mo jẹ́ olùkọ́ ní ilé mo jẹ́ olùkọ́ àti pàápàá alámòójútó ètò ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ Divine Creations College tó kalẹ̀ sí Sango ní Ogun State. Hmm, ẹ ṣe é púpọ̀ mo ní tí ẹ bá tiẹ̀ ti rí àwọn olùkọ́ wọn ò mà ṣòro mọ̀ mo ní àwọn kì í ṣe tíṣà ayẹyẹ o àwọn kì í ṣe tíṣà ayẹyẹ o tí ẹ bá tẹ̀ ti rí gèlè wọn lásán ẹ ti rí i pé iṣẹ́ tíṣà dùn àbí òdùn wọn níṣẹ́ tíṣà ti pé ń sìn yìí o ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wáṣẹ́ ẹ fà kalẹ̀ sí ẹ máa wáṣẹ́ tíṣà lọ ẹ rí pé gèlè wọn gan-an ó nẹ gbá <laughs> so ẹ̀yin olólùfẹ́ mi nílé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé àlejò tí mo gbé wá sí orí ètò lọ́sẹ̀ yìí a ó jọ máa yànnàná àwọn kókó wọ̀nyí èyí tí a ti fi kalẹ̀ lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ètò náà bá ń lọ lọ́wọ́ a ó máa fi àwọn ìbéèrè wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan sí iwájú àlejò mi a ó máa bi wọ́n wọ́n á máa ṣípayá ẹ̀ fún wa pàápàá jùlọ ohun tí a ó tún gbádùn lórí ètò tòní òun náà ni abala kan èyí tí ẹ ti máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà ohun tí àwọn lọ́kọláya lè lò láti lè gbádùn ara wọn nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ kí ni ohun tí wọ́n lè fà á tí ó lè máa mú ọkọ torí kọ́ ìyàwó sorí kọ́ kí ni ohun tí wọ́n lè ṣe láti rí dájú wípé ìdè ìgbéyàwó wọn ó tún dè padà lẹ́ẹ̀kan sí i abala yìí náà wà síbẹ̀ o gbogbo ẹ̀ náà ni a ó máa tún sọ lójú ẹ̀ fún wa bákan náà àwọn ìbéèrè wo ni ó jẹ yọ ní Divine Creation School tí àwọn akẹ́kọ̀ọ́ ń béèrè lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ wípé ó lè kọ́ wá lóminú wípé àá lọ́mọ ọdún mélòó ló ń béèrè irú àwọn ìbéèrè wọ̀nyí gbogbo àwọn ìbéèrè wọ̀nyí ó jẹ́ kí a mọ̀ wípé ọ̀làjú ti wà ọ̀làjú ti dé ipa pàtàkì tí òbí náà ní láti kó pẹ̀lú àwọn ọmọdé wọ̀nyí ká má tilẹ̀ fojú wò ó pé àbí àwọn ọmọdé yìí kéré ọmọ yìí ṣì kéré hmm, ẹ má jẹ́ kí a rò wípé àwọn ọmọdé wọ̀nyí ṣì kéré o tí a bá rò wípé àwọn ọmọdé wọ̀nyí ṣì kéré a ò ní í kọ́ wọn sọ́nà a ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún wọn kó má jẹ́ wípé a ó gé ìka àbámọ̀ jẹ ṣùgbọ́n lágbára Ọlọ́run èmi ò mà ní gé ìka àbámọ̀ jẹ lórí àwọn ọmọ mi ẹ̀yin náà ò sì ní gé ìka àbámọ̀ jẹ lórí àwọn ọmọ yìí bákan náà ipa tó yẹ kí àwa òbí tètè kó ní sànmọ́nì tí a wà yìí gbogbo ẹ̀ ni a ó máa sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan mo ní lágbára ọlọ́run ọba òkè tí iṣu ọmọ bá jiná fún wa mo ní àmàní fẹnikẹ́ni ṣàwátì ní àsìkò tí a ó jókòó wípé à mo fẹ́ máa jẹun ọmọ ẹ ò mà ní dìde ìṣẹ́jú kan fún yín bákan náà wọn ò ní dìde ìṣẹ́jú kan fún èmi náà gbogbo wa ni a ó jọ jèrè gbogbo àwọn ọmọ wa pátá pátá mo ní àwa aláwa nídìí ọkà tá à ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ṣẹ́gun sí ẹ̀ náà ni ó jẹ ọbẹ̀ lágbára ọlọ́run ọba òkè gbogbo làálàá wa lórí àwọn ọmọdé wọ̀nyí mo ní kò ní já sásán a ò ní ṣubú dànù gbogbo wa pátápátá la máa kéré oko délé tó ẹ jẹ́ ká mú mi sí eléyìí náà ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún nígbà tá a bá padà dé a padà wàá bá àlejò mi nílé pẹ̀lú àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan èyí tí a ó máa jù sílẹ̀ fún wọn à ń bọ̀ ẹ má dìde níbi tẹ́ ẹ jókòó sí.